الحمد لله وصلى الله وسلم على رسول الله نبينا محمد وعلى آله وصحبه وسلم قال رحمه الله وسننه تجديد الصعيد ليديه ومسح ما بين الكوعين والمرفقين والترتيب وفضائله التسمية وتقديم اليمنى على اليسرى وتقديم ظاهر الذراع على باطنه ومقدمه على مؤخره ونواقده كالوضوء ولا تصلى فريدتان بتيمم واحد ومن تيمم لفريدة جاز له النوافل بعدها ومس المصحف والطواف والتلاوة إن ذلك واتصلت بالصلاة ولم يخرج الوقت جاز التيمم وجاز بتيمم النافلة كل ما ذكر إلا الفريضة ومن صلى العشاء بتيمم قام للشفع والوتر بعدها من غير تأخير ومن تيمم من جنابة فلا بد من نيتها adákọ́ fún ọlọ́m àtọ̀rọ̀ lékún ìkí àti gẹ̀ fún ọlọ́gbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam a ní tẹ̀síwájú ìṣàlàyé àwọn òfin tẹ́yà mú fún wa láti inú tírà al-Akhdari afẹ́ ní àwọn ìtìyẹ súnnà tí ẹni bá ṣe tẹ̀yà mú tó yẹ kí ọmọ ojútọ́ nínú àwọn tí afáàkà kan sọ́nà nínú jẹ́gàmbí ọ̀nà tẹ̀jìdì ìdọ̀sọ̀ àìyèdì ọ̀nà kó jẹ́ wípé ẹ̀mẹ́jì ní àáfọwọ́ lulẹ̀ nígbà tí a bá fẹ́ sí tẹ́yà mọ́mọ́ èyí tí a fi lulẹ̀ lákọ̀ọ́kọ́ jẹ́ pé a fi pa ojú wọ́n ní afáàkà kún ọ̀rọ̀ àyàn tí ìtì àkàsájú mọ́ ìfọwọ́lulẹ̀ ẹlẹ́ẹ̀kejì ètí a fi pa ọwọ́ afáninu súnà tẹ́yà mọ́mọ́ ẹ̀ gẹ́gẹ́ bí tí a ṣàlàyé fún wa ní jòkó tó lọ bí àdísù tó gbé ìfọwọ́lulẹ̀ lẹ́ẹ̀mejì wá ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ́ aládìsí ò wọlé àdísù tí ó wí fún wa pé ẹ̀kan náà la fọwọ́lulẹ̀ nígbàtí a bá fẹ́ sí tẹ́yà mọ́mọ́ ó ní ọkàn balẹ̀ jùlọ pé orin ilẹ̀ torí mẹ́nu Bukhari àtàwọn tíra yókù mí so ṣe ìfọwọ́lulẹ̀ lẹ́ẹ̀mejì nígbàtá ẹ̀bá ń pẹ́yà mọ́mọ́ èyí tó súnmọ́ jù ní kíkò sínú súnà nẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam nítorí pé ìfọwọ́lulẹ̀ ẹyẹ ọ̀kadà ní mẹ́nu Bukhari àti tíra yókù yìí anábì gẹ́gẹ́ ni ọkọ̀ sàábì anábì ó sì kọ́ ọkùnfọ́ lẹ́lẹ́mejì in tí yà fà tún kàkún súnà tayà mọ́mù ní tíra wọn bí wọn ni masu ma bẹ́yìn alkó àyìn wọ́n mẹ́rùfàkọ́yì kọjá kí wọ́n ti a bá fẹ́ fọwọ́ a bá fẹ́ pa ọwọ́ láti ọrùn ọwọ́ dé ìtí ń jẹ́ èjìká wa àfáàní ilé náà ń nínú tí ó ṣe sunna ni gẹ́gẹ́ bí tí a tún wí náà bákan náà ní ìjòkó tó lọ ọ̀nà wípé hadithu tí anábẹ́ muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ti kọ́ sàábé ní ibú ní oṣù tayammum láti ọmọ kan débi ọmọ ọwọ́ nìkan tí wọ́n ní fọwọ́ pa ju ibẹ̀ lọ bákan náà inú tí a fa sunna fún tayamumu ó ní taqdimu at-tartib oníkà tó tẹ̀léra wọn kò yẹ kí a kọ́kọ́ fọwọ́ a fi pa ojú kátó wá fọwọ́ pa pa ọwọ́ eléyìí lóòótọ́ súnà nẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam nítorí kí n gbà tí anábì kọ́ sọ abéyí ní tayamumu anábì ní kọ́kọ́ fọwọ́ pa ojú lẹ́yìn náà kó tó wá fọwọ́ pa ọwọ́ àbákan náà nu tí ọtún yẹ kí a mọ aláwọn ṣe dáadáa tí ó mú táyà múmu wá kó pé dáadáa ọ̀nìkan gbìyànjú ká tó bẹ̀rẹ̀ táyà múmu ká ṣe bísímìlá eléyìí gbogbo ṣe orí tí a bá fẹ́ ṣe ni a máa ń fi bísímìlá bẹ̀rẹ̀ kì í ṣe táyà múmu nìkan gbogbo ṣe láyé tìkẹ́tà bí yẹn ó bá jẹun kọ́lá bí ó bá gbé nǹkan ó dára kí yẹn máa fi bísímìlá bẹ̀rẹ̀ àlùbáríkà ni bísímìlá yìí máa ń bọ́ síbẹ̀. نبوى محمد صلى الله عليه وسلم أن كل أمر ذي بال لا يبدأ فيه ببسم الله فهو أجزم ogun tá a bá fẹ́ ṣe lálàmàrí láyé tá a fi bísímìlá ìbẹ̀rẹ̀ á ah, ẹ̀san rẹ̀ ládàá rẹ̀ orí rẹ̀ ò ní pé ṣẹ̀rí yìí náà ni ẹ̀rí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́sìn ń lò wípé àníṣe bàbá ṣe ń dá sí ó làbá sàlùwàlá lọ́wọ́ ìfẹ́ mọ́ agbọ́dọ̀ fi bísùn lábẹ́rẹ̀ bó ti ẹ̀jẹ̀ páwọn ẹ̀rí míì náà wá tí ń jẹ́ social evidences tó máa máa mẹ́ńṣà pé dáadáa bí sọ́nà ní kákọ́kọ́ sí bismillahi rahman rahim kátìbẹ̀rẹ̀ tayammum àbí kátìbẹ̀rẹ̀ àdùwàlá mọ́pọ̀lọpọ̀ àwọn afọ́ aládé sì wọn fi àrí ẹ̀rí wọn ò rí pọ́nrin rẹ̀ so èyí tí a fi ṣẹ̀rí náà ni general evidence tí a kíhun tí a nábà Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n advice wa general kí ogun tàbá fẹ́ ṣe kágbìyànjú kí a fi bismillah bẹ̀rẹ̀ bákan náà tí a ká mójútó tí a bá fi tẹ́yà mú taqdimul yumna ala al-yusra káyé pé apá ọ̀tún la kọ́kọ́ ṣe lábàá pa ọwọ́ ká pa ọwọ́ ọ̀tún ṣáájú ọwọ́ àlàáfíà lẹ́yìn nínú súnà nàbà muhammad sallallahu alayhi wa sallam ni súnà tó tàyámú ni súnà ìbẹ̀rẹ̀ nǹkan tó bá yẹ ká sí sápọ̀ ọ̀tún àti sápọ̀ òsì ká bẹ̀rẹ̀ lápọ̀ ọ̀tún eléyìí àwọn sàábí wọn rí pé bá nàbì sí máa ń sínú wọ́n dẹ̀ yàrá aisha radiyallahu ta'ala anha wọ́n lójú sí ọlọ́run ọba sallallahu alayhi wa sallam yu'jibuhu tayammunu ìṣọ́lọ́wọ́n bá alẹ́kẹ́ọ́lá àtẹ̀yàmùn ìmá kọ́kọ́ bẹ̀rẹ̀ nǹkan lápọ̀ ọ̀tọ̀ náàbì nífẹ̀ẹ́ rẹ̀ náà fi tààrọ̀ jólè hì kánàbí ó bá yẹ àwọn lápẹjú ìwọ̀n kọ́kọ́ yẹ àwọn apọ̀ ọ̀tún ṣáájú apá àlàáfíà wátà náà ọ̀lè hì bí wọ́n bá wọ bàtà wọ́n apá àlàáfíà ṣe náà mara láàrin àtàyà mọ́mọ́ wà sọ dáká ṣe ní apá ọ̀tún ṣáájú apá àlàáfíà wà mọ̀kọ̀dámì hí aláàmù akọrì a ní ká fi ọwọ́ pa ojú so bàbá fọwọ́ pájú àkọ́kọ́ lọ pa láti òkè ṣáájú sàlẹ̀ àwa ní gbé láti sàlẹ̀ káwá gbé lọ sí òkè ilé náà kọ́nu tí a gbọ́dọ̀ mójútó nù súnà táyà mọ́mọ́ nìyẹn lẹ́yìn ìgbà náà fáwọn dákọ̀ nàwàkí dòhò àwọn nǹkan tó lè ba táyà mọ́mọ́ jẹ́ àbáwọn nǹkan táwọn rí i pé ààyè fi táyà mọ́mọ́ ṣe afáàní kẹ́lù òdó ìyẹ nǹkan táyà mọ́mọ́ ipò tó wà ipò àlùwàlá ni kí n ti ń túmọ̀ ní kí gbogbo ohun tí ó bá ti ba àlùwàlá jẹ́ ni ó ba táyà mọ́mọ́ jẹ́ àwọn afáàmì ni àyàfi kéèyàn arómi tí kéèyàn arómi yìí bá àlùwàlá jẹ́ ẹnìkan wá sí táyà mọ́mọ́ nítorí kò sómi torí ndí yẹn máa fi ń ṣe táyà múmu pọ̀ omi lè wá ń gbà mí fi hàn sí bí òtútù mu lápèjúwe ń bẹ̀rù kí ó má lọ kó bá òun káàárẹ̀ má lè kun ọ̀tọ̀ níhùn bọ́ ẹni bá ṣe táyà múmu nítorí kò sómi ó wá rómi lẹ́yìn tó ṣe táyà múmu tán àwọn àfáà ní táyà múmu náà ti bàgẹ́ ní òwà kíni ní òwà lọ ní ó jẹ́ nìkan tí yóò lọ wá fomi sí nígbà Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní التراب الصعيد طهور المؤمن النبي ní ẹ̀rí yẹ̀pẹ̀ àbí tá a máa fi ń tẹ́yà múmú òun náà ní mara mùsùlùmí òun náà lómi tí mùsùlùmí fi máa mara alákọ́mọ́ omi kódà wáyé lẹ́mí jídì lè máa aṣọ sílẹ̀ lẹ́yìn ìbá gómi fún ọdún mẹ́wàá kò kìí ṣe ẹ́sìkìrì pé kò wá ní kírun pé ẹ̀wà mọ́sánsí ni a lómi ni hàn bá a bá lómi nǹkan mí ń wà tá a lò tá a fi kírun níbi wọ́n ni fàyíza wájájá lèmá fàlìyùmísàhó bàṣàrátàhó ìwọ́n tó bá ti wá rómi orí kó wọn fòmí kára tí wọ́n pé bí omi bá ti yọjú tó sì jẹ́ pé ń ká torí ẹ̀ ṣe táyà múmọ̀ láì rómi à ń tó kù ní kó ya rí pé wọ́n fi omi wọ́n ṣe wòró afáàní gbogbo tí bá ti máa ń jẹ́ pé ní ó ba àlùwàdá jẹ́ ní ó ba táyà múmọ̀ jẹ́ afáwa dákọ̀ àwọn masáìlù kan rẹ̀ pé lọ́dọ̀ eléyìí ṣe ìpanupọ̀ àwọn àfáà àwọn àfáà díẹ̀ lówó ibẹ̀ tí wọ́n ṣe rí tí wọ́n gbára lé inú ẹ̀rí nípa táyà múmu inú ẹ̀ ni àwọn níwà láti sọ́lá farí dọ̀tání bí táyà múmi wà tí kò tọ́ káàkì wọn àyàn méjì pẹ̀lú táyà múmu kan àsìkò mágíbi wọlé ẹ̀rọ mi abẹ́ ìtì ẹ̀ lè lómi ẹwà sí táyà múmu ẹ̀fìkí mágíbi ìṣá yìí náà tún wá dé àfáà ni ẹ má fi tàyà múmu tàkọ́kọ́ tún kí ìṣá yìí má ẹsẹ̀ mí ni mí tó tẹ̀wọ̀n jù ní pé níta ti sọ sáájú ni pé àtẹ̀yà mú kálí wòdó pé ipò tí táyà mú wà ní kíni ó ní wòdó wà so kò sẹ́ẹ̀rí tó tó fi sẹ̀rí nínú ẹ̀sìn ọlọ́run pé a lè fi táyà múmu kí irun mi pátá kójọ́ ra yàn nígbà tí ò bá ti dáa tí è jẹ́ kébí àti omi tó ń tó súnmọ́ jù tó sì dédé jù ní pé a lè lọ ṣùgbọ́n mọ́lábà malik alalmashhur àwọn ni alá tó sọ́lá farí dọ̀tà ní a ní kí wọn ọ̀ranyàn méjì ẹ lè kí ọ̀ranyàn kan náfìlà kan o náfìlà méjì o ìwọ̀n ọ̀ranyàn mẹ́rin méjì kẹwàá fi tí yẹn bá ṣe tàyà múmu torí pé ó fẹ́ kí wọn ra yàn kan bí a ṣẹlẹ̀ hùn náà wá fi rìbà dá ẹ lè fi tàyà múmu yẹn kí wọn ra yàn kan tó fi kí náà fílà wọn ló tọ́ bẹ́ẹ̀ ni ó tọ́ bẹ́ẹ̀ ó tọ́ náà gẹ́gẹ́ bí n ta àwọn ilẹ̀ kẹ̀kẹ́ tó fi kí ọ̀ràn yàn míì náà afáà ní inú tẹ́ tún lè fi táyà múmu ṣe wọ́n mọ́ sọ́ọ̀lì mọ́sáàf àdìkàṣáájú pé èèyàn ò dákúdá kí yàn fọwọ́ kan mọ́sáàf láì jẹ́ pé yàn wà nínú ìmára ọwá wà nípò pọ̀ mara ọ ti fẹ́ fọwọ́ kan mushaf kò súnmi abómítì ẹ̀ ń bẹ̀ wọlé ló ọ lè sí táyà múmu kọ́ fi fọwọ́ kan sínú àwọn kan tí táyà múmu lè ṣe fún wa nù ìyá máa fi táyà múmu kọ́ ìyá fi máa fi ṣe nítorí kí mo fẹ́ gbé mushaf wọ́tọ̀wá ìyá ṣe táyà múmu nítorí kí mo fẹ́ tọ̀wá wọ́jẹ́ àtàbí táyà múmi nàfílà kó ló máa àfààní kọ́dà bẹ́ẹ̀ bá ṣe táyà mímú nítorí pé ẹ fẹ́ fọwọ́ kan Kùránì abẹ́ ṣe táyà mímú nítorí pé ẹ fẹ́ ṣe tàwáàfù irú táyà mímú yẹn lè fi ṣe náfílà ẹ̀ẹ̀kan lè fi kírun àwọn àyà mi gbé ìtawà ni wípé ẹ lè fi ṣe náfílà ẹ lè fi kírun àwọn àyà tí ò bá ti já tókè àtàyà mímú kalùwòrò ipò títàyà múmu wa náà ní kíni ó ní ipò àlùwàlá fàkúlù máa huwa náà kìdùn lè lòdó yìí fàhuwa náà kìdùn lè tàyà mú bó tí bá ti ń ba àlùwàlá jẹ́ ní ó ba tàyà múmu jẹ́ ilẹ̀ lèmẹ́ ń tàyà mámá lè fàkòdìhì omi nìkan kíyàn arúmi nìkan fẹ́ni tó bá tàyà múmu torí kíkò ìrírí omi wọ́n wà bàjẹ́ ìmọ̀ kí n tó gírísìn tí yóò fi ṣe táyà ń gbà kó sómi awómi àbáwómi ó wá tó wá ṣe ó wá fẹ́ bẹ̀rẹ̀ sí máa kírun báyìí ó wá gbọ́ pé iná ti dé omi tí omi ti ń yọnu táàbù lápèjúwe táyà múmu ti bàjẹ́ yóò lọ ṣe wòdó rẹ̀ ṣùgbọ́n ẹ̀sán àwọn eléyìí kọ́ àwọn nǹkan tí a kọ́ láwọn ẹ̀kọ́ nítorí ìbàlùwà lájẹ́ òun náà ní ọba táyà múmu jẹ́ àwọn ẹ̀kọ́ àlẹ́ṣà àbíkàyà mọ̀mí bíyàn bá kírun ìṣà pẹ̀lú pé táyà mọ́mù ló ṣe inú kọ́mà lè ṣàfà ìwà ìlúwọ̀tò ó lè kí ṣàfà àtọwọ́tò ṣàfà àtọwọ́tò ó ní súnà tí yẹn máa ń ṣe lẹ́yìn ìṣà sọ àwọn màlìkí àgbà wípé súnà kí ìṣà ìtàn ẹ̀yàn ọkà méjì tó wáyàn ayọ̀ kan sí wọ́n gbà tó súnà yẹn kọ́ súnà tí wọ́n mọ̀ tọ́sílà pẹ̀lú ìwọ̀n ẹ̀ṣà ẹni tí a ń kí iṣẹ́ ìtàn bá àbáyẹn kọ́ ààyè pé a ti súnà yìí àwọn ẹni bí yẹn bá wá kírun ìyẹn kí ẹ̀ṣà àtàn wọ́n ní pẹ̀lú tẹ́ẹ̀ mú mùsùlùmí kí ẹ̀ṣà wọ́n ní irun tẹ́ẹ̀fì iṣẹ́ ìtẹ́ẹ̀fì táàmù yẹn kí wọ́n lè mú yín lọ jì ilé rẹ̀ ńkọ́ lọ́dọ̀ wọn kọ́ wọ́n ní tẹ́yà mú yẹn ńkọ́ ti já bóyá ta rí ń ta múlẹ̀ pé kò tí ì já tí ò bá ti já tí nǹkan tí máa ń já àlùwàlá ò bá ti já kò tí ì já sowódà bí ẹ bá lo táyà mímú tí ẹ fi kírun ẹ̀ṣá tí ò já dago méjìlá lápèjúwe dago kan lápèjúwe ẹ bá rí pé ẹ tún fẹ́ máa fi kírun náà fìlà yọkù ẹ máa fi kí àyàfi tẹ ẹ bá rú mi lẹ́yìn ìgbà náà tí bá jẹ́ pé ṣíṣe táyà múmu yín kọ́ nítorí kò sómi ní ẹ̀fì sí wa man tayammama min janaba fala budda min niyyatiha ń tá a tún lè fi táyà múmu sí a máa ń sí káfí kírun a máa ń sí káfí mú kò á ń bá sí fọfún alẹ́ kan a máa ń sí táyà múmu káfí ṣe tàwáàfù ẹni bá ní jánábà lára tó fẹ́ mú ẹ̀gbin ìníjánábà lára kúrò lára rẹ̀ ọlọ́run ọba ẹlẹ́kẹ̀ ọláyọ̀ǹda fún kó ná sáyà mọ́mọ́ tó dáyàn jánábà ó dáyàn kó wẹ̀ kó lè wẹ̀ bí a òṣìṣú náà mú lápèjúwe so ó wá fẹ́ fi táyà mọ́mọ́ kó fi gbé ipò àyèwẹ̀ ń kú lára rẹ̀ àfáàní ọgbọ́dọ̀ dàníyàn pé táyà mọ́mọ́ yìí ń kọ́ ọ jánábà ni mo fẹ́ fi ṣe lẹ́nìlẹ̀ àmàlà bí niyat àníyàn ni ó dìfáìn ní iṣẹ́ ṣòro gẹ́gẹ́ bí n ta ti ti fún wí fún wa níjọ́ ní pé kìí ṣe táyà mímú nìkan làádà níyàn sí gbogbo sẹ́ta bá ti ń ṣe fún ìjọsìn àníyàn ọ̀ràn àyàn ni tí ò yẹ kó pọ̀ mẹ́ bí yóò bá dà níyàn sí kò ní sọ ọ́ díṣẹ́ ìjọsìn àníyàn ni ó sọ ń ta fẹ́ kọ́lọ́run ọba àlekè ọlábàwà gbaṣẹ́ náà sí títí ìbá wá sí táyà mímú nísìn àwọn ẹgbẹ́ kó wá ṣe fún so eléyìí ni àwọn ẹ̀kọ́ díẹ̀ tí afa kọ́ wa nípa ọ̀rọ̀ nípa tayammum àbí Allah subhanahu wa ta'ala kí sàlékún àlékún àgbọ́yẹ̀ sí fún wa هذا وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك